kí ló eh. What do you want? I'm sorry. Okay, fine. Thank God. She says she's sorry. Hello. Leave. Leave. Get out! Get out! Ẹ má anything. Nígbà tí ọmọ pé àìtó oògùn là ń sóńde mọ̀ọ́rùn kí tinú gbénú kìtọ̀ ọmọ ìgbé ta ni. <laughs> Kí lo rí lọ́wọ́ ẹ̀? Gbóná ebi tó ní báde lẹ́sẹ̀ ní àbí pàtí lẹ́ǹtẹ̀ tẹ gbogbo yín kó ònú lé tẹ ń pariwo tẹ mú tí oríṣiríṣi irú owó òun ẹ ẹ ṣe wá fi sanwó lẹ́gbàá náà. kò sí ní tó burú nù kó mọ̀ ṣe yahoo nǹkan tó kàn le jù bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ tó máa ń ta sí tán bá ti rówó tán sọ tó wà sọ tó wà. irun orí wọn bẹ̀rẹ̀ sí ni máa dín kára ṣòkòtò oníṣedéédé di wọn àwọn míì àti ẹ̀tún wọn lọ fowó gba òtẹ́ wọn ní dúró ní ilé mọ́. kásikẹ́tì tí báyìí wọ́n máa dá gbé fún yín. wọ́n gbé kásikẹ́tì fún ọ. ní orúkọ Jésù. Ah, God. God. God. ọ̀nà ẹ̀bùrú tó ń gbà yìí kọ bá mú o. túmọ̀ sí pé bọ̀dà àsúnkàn mi ò tó fẹ́ lórí. gbangba rẹ̀ ẹkún àtòfò ní ọjà sí o. ọlọ́pàá èwo tèpè amúnijà amúni. tí ẹ tẹ ọ̀rá ẹ̀ ṣe nǹkan tó ń ṣọ́ láti sọ fún mi fún mi mo ṣe jókòó síwájú mi tí mo bá ń sọ. ṣé yọ ọ́ lẹ̀ fún yín gbà tí ó yọ ọ́ lẹ̀ láwọn mọ̀. orí ẹlẹ́mọ̀ṣọ́ o. ṣé àbúrò kìí dá dúró lé. Are you through with that? Gentlemen, arrest them.